asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ǹjẹ́ ẹ ti gbọ́ nípa aluda islamic development foundation eléyìí tí àgbékalẹ̀ rẹ̀ wà fún ìmójútó àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ọ̀rọ̀ ẹ̀sìn láláì ní figbá kan bọ̀ ọ̀kan nínú lórí àgbọ́yé quran àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam àti àgbọ́yé àwọn sàhábà kò tán síbẹ̀ o bẹ́ẹ̀ náà ló tún wà fún ìmójútó àwọn ìpèníjà tí ń dojúkọ àwọn jàmáà mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. Hmm. látàrí àìríjẹ àìrímu àìrílò lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ń dí wọn lọ́wọ́ láti jọ́sìn gẹ́gẹ́ bí ọlọ́run ọba tà láti ṣàgbékalẹ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ náà láti mójútó àwọn ààyè ìjọsìn pẹ̀lú àwọn ìdojúkọ kọ̀ọ̀kan tí wọ́n ń là kọjá wọn yìí àti ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ báyìí ní Al-Huda Islamic Development Foundation ṣe bẹ́ẹ̀ náà ni òsì yọ àwọn tó wà ní gbèríko sílẹ̀ àwọn ìpèníjà yìí ó lè jẹ́ bí aṣọ oúnjẹ kí ẹ̀sìn wọn kó lè rọrùn dáadáa ẹ wá gbọ́ àǹfààní sísílẹ̀ sẹ́yìn náà kẹjọ́sìn fún ọlọ́run ọba tààlà nínú ìwọ̀nba sẹ́yìn náà bá ní. ẹ sì tún lè ṣe onígbọ̀wọ́ ètò àlùdà pẹ̀lú àwọn ìrànlọ́wọ́ tá a kà kalẹ̀ sókè yìí ẹ lè máa fi owó ránṣẹ́ sí àlùdà Islamic Development Foundation ní Jaiz Bank nọ́mbà wọn ni zero zero zero five one zero three one seven nine fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè máa pè sórí o oh eight one eight seven nine nine six one eight nine ẹ má gbàgbé wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò máa wáyé ní gbogbo ọjọ́ Jímọ̀ ní ìkànnì tẹ̀ ń gbọ́ yìí bákan náà lójoojúmọ́ nínú àwẹ̀ jazakumullahu khairan. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ọpẹ́ni fún allah subhanahu wa ta'ala ọba títí ń bẹ síwájú kí gbogbo ohun tí ó dá pátápátá tó mọ bẹ bákan náà ọba yìí náà ni ó kẹ́yìn nígbà tí ọba sí gbogbo nǹkan tí olúwa dá mọ́ àwa bẹ lọ́run nínú àánú ẹ̀ ọba tí ó sọ èmi àti yín ní gbogbo ibi tí atẹ́gùn kàn nìyí fún dé tí ẹ ti ń gbọ́ wa tí sì mójútó wa di àkókò tí a wà nínú ẹ̀ náà mo sọ síwájú. Si ọlọ́run mọ́jọ́wọ́ kẹ́ẹ̀kọ́ lọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. àmín. àkí gbogbo àwọn olùkúnlọ́ fún ètò wa ètò yín ètò àlèhúdà eléyìí tí ó tún gorí afẹ́fẹ́ lákòókò tí a wà yìí tó sì jẹ́ pé báyìí náà ni ó sì mọ wáyé ní gbogbo ọgbọ̀n ọjọ́ àbí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n Ramadan tí a fi gbà á tán pẹ̀lú àánú ọlọ́run àkí gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò náà ọba tí ò jẹ́ kó rẹ̀ yín lánàá tí ó sì jẹ́ kó rẹ̀ yín lénìí tó bá di ọ̀la ọlọ́run wọ́n jẹ́ kí àpadà sí aburú kó dé bá yín tẹ́wàá fi pẹ́ yàn náwó sí tọlọ́hún mọ́ nǹkan míì ni èyí tún fẹ́ mọ kówó yín lé lórí lẹ́yìn wá gbà náà a kí gbogbo àwọn olùbánisọ̀rọ̀ wa tí à ń gbé wá ní ọlọ́kan òjọ̀ kan ọlọ́run tí ó ní kí ẹ mọ rí wí kí ẹ sì mọ rí sọ láwọn àkókò tí a wà yìí àti àwọn etí ti ṣe síwájú ọlọ́run mọ yọwọ́ kẹ́ẹ̀kọ́ lọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa o kò túbọ̀ túbọ̀ ṣe àánú rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa fún àǹfààní àwa tí a bá sì fẹ́ kún wa lọ́wọ́ lórí ètò náà gẹ́gẹ́ bí a ṣe mọ́ ń sọ nípa pé alihuda islamic development foundation account number wa ló lọ pé zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine alihuda islamic development foundation òun yóò gbé wá fún wa nígbà tí a bá ti dé jais bank bẹ̀ni ẹ ti bá account number wa eléyìí tí a sọ síta yìí lẹ́yìn eléyìí àkùrọ̀ ọ̀rọ̀ wa lóòrọ̀ tèmi gẹ́gẹ́ bó ti jẹ́ pé gbogbo ìgbà ó yẹ ká mọ dúpẹ́ fọlọ́run ni. alhamdulilayi. àdúpẹ́ fọlọ́run ọba tó ń ṣe nírọ̀rùn láti mọ jí sí orílẹ̀ àlàyé ní èní pẹ̀lú àánú ọlọ́run tọ́lọ́run bá ní kálẹ̀ ọlẹ́bà èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi láyé ní ààyè tí àti ìdí òkú rọ̀mọ̀dánì tọdún yìí yóò di méjì pẹ̀lú àánú ọlọ́run so àkùrọ̀ ọ̀rọ̀ wa lẹ́nu òun wá ni pé ẹ̀ǹfà kò lè máa li fi tóró kele hayr òun òun ni àkùrẹ́ ọ̀rọ̀ wa ní àárọ̀ yìí ìbéèrè alákọ̀ọ́kọ́ tí a wá fẹ́ tì sí olùbánisọ̀rọ̀ wa òun ni pé máa hu àmàlẹ́kùn fìlẹ̀ hàkí ikọ́ kí ni ohun tá à ń pè ní dúkìá wa nìgan bóyá owó ni àbí nǹkan míì so kí ni ohun tá à ń pè bẹ́ẹ̀ gan lódodo ọ̀rọ̀ wọn kọ́ bá nìyẹn náà eléyìí náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يوا اتسواجي أتيكي كتي أتيكي أراوا

infaqul mal fi turkul ayr òun náà ni mímọ ná àwọn dúkìá tọ́lọ̀ ń ṣe fún wa sójú ọ̀nà olóore torí pé láyé lónìí náà tá à ń bẹ̀ yìí wà á mọ sọ fẹ́ẹ́ lómi pé ó lówó lọ́wọ́ ṣùgbọ́n kò mọ ohun tá a fi owó ṣe ọ̀nà tó yẹ kọ́ ná bó ṣe yẹ kọ́ ná ẹgbàá kọ́ ní ná ṣùgbọ́n ìtọ́kàn wájú ni pé báwo ni ìsìláàmù ṣe ní ká ná owó wa tó fi jẹ́ pé á bẹ nínú ẹni ẹrú tọ́lọ́wọ́n bá kì í kú sẹ́ lálkìyàmà torí pé ìdẹ̀ra tọ́lọ́wọ́n ṣe fún wa èyí yóò tó lè jẹ́ nu dúkìá á jábọ̀ fún allah subhanahu wa ta'ala ló fi wá jẹ́ pé káti ẹ̀kọ́kọ́ mọ̀ kí ni ti ń jẹ́ owó wa àbí dúkìá wa torí pé tá bá ti dá eléyìí mọ̀ òun ni ó jẹ́ agbágbọ́ orí àyà tó jẹ́ kóun ni ọ̀rọ̀ wa ó yíká rẹ̀ àyà tó wá ní parí suratul muzammil a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim àyà kẹyìn láti ibi tí ń sọ pé wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah huwa khairan wa a'zama ajran wastaghfirullaha inna Allaha ghafurur rahim Allah subhanahu wa ta'ala gbogbo yóò tẹ́ ẹ bá ti síwájú ní nǹkan dáadáa ẹ bá lọ́dọ̀ ọlọ́run ó túmọ̀ pé ìtì yorùbá náà máa sọ pé wọ́n bẹ̀rù rẹ ní gbòdè olè ò ní kó ó túmọ̀ pé ohun tá a bá ṣe níṣẹ́ rẹ kò sí ẹnìkan tó lè jí kó kò sẹ́nìkan tó lè bàá jẹ́ àìnígbàgbọ́ ni pé báyà léyìí tó gbajúmọ̀ láwùjọ pé bá ń ṣe la ilaha illallah ẹnì kí ó kó ẹ subhanallah ẹnì kí ó kó torí pé ó ti so yigi rẹ̀ àbóǹsìn kankan níṣẹ́ rẹ ìrọ̀ wàmátùkọ́dìmú li anfusikum min khayrin tajiduhu indallah ohun tá a bá ti síwájú min al aqwal nínú àwọn ọ̀rọ̀ dáadáa wal af'al àbí nínú àwọn ọ̀sẹ̀ dáadáa bóyá èyí tó jẹ́ almahdiya èyí tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ material things tá a fi ṣe dáadáa àbáwọn tó jẹ́ pé ma'anawiya tó jẹ́ pé àwọn nǹkan immaterial ni tó jẹ́ pé a rí ṣùgbọ́n bóyá ìwà àbáwọn nǹkan míì tó jẹ́ nǹkan dáadáa kò sí kanú ẹ̀sán wa tí ó gbé torí pé níta ń ṣiṣẹ́ yìí tá a dojú ẹ̀ kọ pẹ̀lú àníyàn wa tí kíláàsù bá ti ń bẹ́ ń bẹ̀ ọlọ́run ọba yìí náà ni ó gbà wala yudi'u ajra al-muhsinin kò sì ní fi ẹ̀sán olùṣe dáadáa Allah subhanahu wa ta'ala ò ní fi rárẹ̀ kí wọ́n padà síbi ìbéèrè pé owó wa owó wa tá à ń sọ yìí dúkìá wa dúkìá wa akọ́lé aralẹ̀ aníkà kò sí ohun tá a fẹ́ ní láwọn tọ́lọ́wọ́n bá bùkún a pè kódà àti ṣe sí of own àti ṣe pé dúkìá yìí tiẹ̀ ní ẹnìkan kí n ò lè gbà á lọ́wọ́ ẹ̀ mọ́ ibi tí kọ́kọ́ dá wa padà sí ni pé ká mọ̀ pé lillahi ma fi samawati wa ma fil ard gbogbo tí ń bẹ lórí ilẹ̀ láàrin àforífojì sámà àtilẹ̀ ti ọlọ́wọ̀n ọba ni sámà àtilẹ̀ ti ọlọ́wọ̀n ọba ni ó túmọ̀ pé tá a bá ń pè ẹnìkan bá ń claim ownership nǹkan kan ìtumọ̀ pé òun náà ń bẹ lábẹ́ pé ẹnìkan ló tún ní òun náà àti gbogbo ohun tó ní ta ló ń tọ̀ òun òun náà ni allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé inú orúkọ ọlọ́run àtòríkì rẹ̀ ni pé maalikal mulk tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha ìkápá ká ní ọlọ́run ọba ní mọ́ fún yàn ká gbà kápá pé òní ní mọ́ ọlọ́run ọba ní mọ́ gbà lọ́wọ́ èèyàn torí pé ọlá náà gbogbo nǹkan tá à ń ní tá à ń pa wà lánìí. tabatiwa mọ̀ bẹ́ẹ̀ tó fi pàtàkì pé ká mọ kí ni dúkìá wa tá a ní pé àwa la ní àti kí ni ó gbẹ̀yìn dúkìá tá a nìyí ká tó mọ pàápàá kí ni dúkìá wa. Allah subhanahu wa ta'ala ní alukur'an ọlọ́run sọ fún wa pé inú sọ́tùlà ní àmì ninety four pé tó bá dijọ́ ọ̀gbìn alikiyama tó ń kálukú dé ọ̀rọ̀ tá a mọ̀ gbọ́ tó ń kálukú fi mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ lẹ́nu ọlọ́run kò wala qad jitumuna furada dájúdájú ẹ ti dé gbogbo yín lẹ́nìkọ̀ọ̀kan nìkọ̀ọ̀kan dé lóhùn nìkan kì í ṣe pé ní group òǹkà kọ́ dẹ́rù ẹ̀ gbé ẹ wà lẹ́yọ lẹ́yọ kẹ́ máa khalaqnakum gẹ́gẹ́ bá a ṣe dá yín kódà àwọn tí wọ́n wá níbejì nínú ìyá wọn òǹkà kó dúró lọ́tọ̀ọ̀tọ̀ laqad jitumuna furadan furadan kama khalaqnakum gẹ́gẹ́ bá a ṣe dá yín ẹ̀ ní mú nǹkan kan wá ànábì sallallahu alaihi wasallam ti júwe fún wa kódà àní wọ sọ àní wọ bàtà àdọ̀dọ̀ bẹ̀ lára wa wà ń kófàtún kóràtún bẹ́ẹ̀ láwa ń jọ́nà lọ́hùn. ọlọ́run ní gẹ́gẹ́ bá a ṣe dá yín awwala marratin nípìnlẹ̀ lákọ̀ọ́kọ́ wàtàràtù máa khawwalnakum wàrà àdúhóríkùm àwọn ohun tá a kó fún yín ní dúkìá tẹ́ fi ń sọ̀rọ̀ tẹ́ fi ń gbéra pé mi mo ní tá a fi lè nẹwọ́ sọ̀tún tá a nẹwọ́ sósì à ń nẹwọ́ síwájú pé mi ó gùn dénì à ń nẹwọ́ sẹ́yìn pé àwa náà látún ní dẹ́yìn à ń júwe káàtà ní à ń júwe àsìkí wa à ń júwe yòówó wa à ń kàyé báǹkì tá alákàǹtì ń bẹ̀ lóòótọ́ ni àkáǹtì rẹ̀ ìwọ ló ní lóòótọ́ ṣùgbọ́n kò tí jẹ́ tiẹ̀ àkíkọ̀tẹ̀ ń jẹ́ tiẹ̀ lójú àwọn èèyàn ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tó dá ọ kò tí jẹ́ tiẹ̀ ló fi jẹ́ káwa padà sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. torí pé a padà sọ́dọ̀ ẹni tó dá wa a kúrò láyé ní abọ́rọ̀ ṣùgbọ́n gbàtà bá tí wọ́n bá ti di pé wọ́n ń wẹ̀ wá wọ́n ń wẹ̀ kú wa a ti di olòṣì gbogbo olówó náà ti di tálíkà àfẹnutọ́ bá ráyè fi owó lẹ̀ tó kírẹ́dìtì àkáǹtì rẹ̀ láwọn ọ̀nà tá a gbọ́ tí Islam ojú ìfún wa yìí. kí ni ojú orí bẹ́ẹ̀ torí pé gbogbo ohun tá a kó kalẹ̀ yẹn á kúrò ń bẹ̀ á jáde kúrò ń bẹ̀ yóò di tàwọn kan á wà á di kíni fòkọ̀rọ̀ ilẹ̀ àmà kọ̀dẹ́mùnà ilẹ̀ àmà kọ̀dẹ́mùtùm á wà á di tálíkà á dolòṣì táàmù ní bùkátà sun tá a bá di tẹ̀síwájú gẹ́gẹ́ bí ayàtà kà fún wa pé wà má dùkọ́ dì mú lè hàn fún sìkún min khairin tẹ́jì dú o inda Allah. eléyìí àwa gbọ́yé nínú hadith afáwa abdullahi ibn mas'ud radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan nabi ń bá wọn sọ̀rọ̀ anabi wa ni ayyukum maalu warithihi ahabbu ilayhi min maalihi. anabi ń talẹ̀ nínú yín tó pé dúkìá àwọn tí ó jogún rẹ̀ òun ló nífẹ̀ẹ́ sí dúkìá ara rẹ̀ lọ ni pé ohun tí ó fi kalẹ̀ táwọn kí ó jogún ẹ̀ òun gangan ló pàtàkì lẹ́mìí rẹ̀ kì í ṣe pé dúkìá ti ara rẹ̀ bó ti jẹ́ pàtí mọ̀ gẹ́gẹ́ bí ìran tiwa náà ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ tá a máa sọ náà ni pé kọ́mọ ó tó jẹ ogún ẹ̀yìn ó jẹ ọgbọ̀n ó túmọ̀ pé a nífẹ̀ẹ́ ohun tá a fi ilẹ̀ fún yẹn gẹ́rẹ́ jura wa lọ lẹ́lómi ètí ẹ fi àtòkọ kódà ẹlòmí ọ̀rẹ́ ti fowó kọ rí ilẹ̀ fọmọ rẹ̀ kátó mọ́ ti sọ dúkìá ó lo gbogbo dáadáa ọtọ́ àbá orúkọ jẹ́ kalẹ̀ táwọn ọmọ òní lè tọ́ka pé lágbájá báyìí ló bí wa adúpẹ́ fáwọn tó bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa tẹ́pà ń lo orúkọ wọn kódà orúkọ wọn fẹ́ẹ́ tóbi jẹ́ nìkọ̀ọ̀kan wa lọ à ń ṣiṣẹ́ táàfin káà ni láwọn ọ̀nà táwọn yẹn gbà mọ̀ wọn níṣẹ́ ẹ̀sìn gbogbo ibi tó ń kálukú àwọn tó jẹ́ àwọn tó ti lọ́nà àwọn òbí tó bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa tó parí sórí Islam ọlọ́mọba kẹwọn ọlọ́mọba àgẹwọn bàtà níbi sọ̀rọ̀ yìí afọ abdullahi ibn mas'ud ó ní gbogbo àwọn sòhábà tí ń bẹ ní ma minna ahadun illa maluhu ahabba ilayhi ahabbu ilayhi ya rasulallah kò sẹ́nìkan nù wa tó jẹ́ pé bí ó jẹ́ pé dúkìá tara rẹ̀ gangan orí ara rẹ̀ ní ọmọ dùnà bí ó bá tiẹ̀ du tọmọ tí ó du tàwọn tí ó jogún ẹ̀. anabi sallallahu alayhi wa sallam wa ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n o ohun tó tiyín fa inna malahu ma qaddama wa malu warisihi ma akharra anabi sallallahu alaihi wasallam ní ohun tá a bá ná síwájú òun náà ní dúkìá àtẹni ìtẹnì kọ̀ọ̀kan yín ìwé tá a bá fi ilẹ̀ lẹ́yìn tá a bá kú tán anabi ní kì í ṣe tiwa ti àwọn tí ń bẹ lẹ́yìn tá a fi sáyé láwọn ọmọ náà lélẹ́yìí. eléyìí ń júwe fún wa bí ọ̀rọ̀ àfa kan náà ni ó ní walil fata min malihi ma qaddamat yada'u la maqtana kì í ṣe ohun tá a bá kójọ tá a kó kalẹ̀ lákàntì owó tí ń bẹ lákàntì rẹ ni gbogbo táwọn pé mo níye báyìí lákàntì ò tí ì ní. torí pé ohun tó jẹ́ tiwa lásọ tá a wọ̀ tó gbó ohun tá a jẹ tá a yàgbẹ́ ó túmọ̀ kó ń jẹ tá a nílé lẹ́nu bá a ti ń sọ̀rọ̀ yémi náà ti ń sọ̀rọ̀ àtiwọ́ náà ó yẹ tá a nílé tá a ti sè àti lè sọ́pà wà lání torí pé a ti rẹ́ni tó po ògì kalẹ̀ àfàwà alihimam ó po ògì kalẹ̀ ó sì wọlé kókó wọn lọ mú nǹkan ó sì bọ́ sálì kìyàmà. La ilaha illallah. òun ló pòókò wọn mú àṣekè èso oúnjẹ rẹ̀ ó sọ fún bàtà àbá tí ì jẹ́ tá a tí ì tí ò tí ì dàjẹ́ sí kó dórí àkìtàn kò tí ì dóúnjẹ wa bákan náà ni gbogbo àwọn dúkìá yòókù náà àbí ìta bá wa fi tọrẹ sójú ọ̀nà ọlọ́run tá a ná sójú ọ̀nà dáadáa tẹ̀sán rẹ̀ tẹ́nìkan ò ní gbà bí ọjà wa tá a ná. eléyìí gẹ́gẹ́ bí àdìsá nínú súnánù àfáwà Tirmidhi ọ̀sẹ̀lẹ̀ sí oúnṣẹ́ ọlọ́run oúnṣẹ́ ńlá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam láti júwe fún wa anabi pa òbúkọ àbí ká pé ẹran anabi wa ni kí wọ́n ha kí wọ́n fi ṣe sàrà wọ́n wá ha gbogbo ẹ̀ pátá wọ́n fi tọrẹ ó tún ọ̀kọ́ wa náà akágbìyànjú ká máa tọrẹ torí pé anabi sọ̀rọ̀ sọ́làm ọlọ́rẹ̀ là nẹ́bì nígbà wọn wá fi tọrẹ tán wọn wá sẹ́ apá iwájú wọn sẹ́ kù torí pé nínú ibi tá nẹ́bì fẹ́ràn jù lára ẹran apá iwájú ni wọn wá sẹ́ kù ó túmọ̀ pé ìyàwó anabi sallallahu alaihi wasallam tún mọ kí lọkọ rẹ̀ náà fẹ́ nínú ẹ̀kọ́ tá a ti mọ rí náà ni pé ìwọ ìyàwó náà yóò bọ́ sọ pé ọbẹ̀ tí baálé ilé kèé bá jẹ ìyáálé ilé kàn é sè é wọ́n ti wá wò pé apá ẹran anabi fẹ́ràn rẹ̀ nínú oríkèé ara ẹran wọ́n wá yọ apá kan kalẹ̀ nígbà tí wọ́n yọ apá yìí kalẹ̀ anabi wa bẹ̀ lọ́wọ́ wọn pé ìwọ Aisha radiyallahu anha kí ni ohun tó ṣẹ́kù ìyàwó Aisha wa ní a gbogbo ẹran la ti há tán lẹ́yìn apá kan tó kù lẹ́yìn apá rẹ̀ tó kù ẹ wá pọ́kílà nẹ́bí sọ ànẹ́bí ni bákìyà kulluha ghayra katifaha ghayra kitafiha. sallallahu alayhi wa sallam ànẹ́bí ni gbogbo ẹran ló ṣẹ́kù apá rẹ̀ nìkan yẹn ni ó ṣẹ́kù. ó sọ pé ìtúwọ́ ní á jẹ yẹn ibùsọ̀ ń tẹ́ pé tá a bá jẹ́ tá a dàjẹ́sì ẹ̀ náà òun náà tún ti kó sínú pé òun tá a jẹ má àkàlà òun tá a jẹ tá a dàjẹ́sì ẹ̀ tá a yàgbẹ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ a jẹ́ fúnra wa ni ṣùgbọ́n ìta fi tọrọ yẹn òun ni tiwa òun lẹ̀sẹ̀ rẹ̀ ń dúró de wa nígbà tó wá rí báyìí àdébì ti júwèé fún wa pé ń túmọ̀ pé èyí tó jẹ́ owó tiwa tó jẹ́ dúkìá wa òun náà ni ń ta àbá ń lẹ́sọ́jú ọ̀nà ọlọ́run òun ló ń ta tàbá wa ti mọ̀ báyìí nítumọ̀ pé ohun tèmi ní ohun tí wọ́n náà ní ohun tó ń lépa ọ̀fẹ́ ní bá a bá ti ní ìtàn ohun tí ó sọ la ní òun ni pé ìbòlá náà sí kí la fi ṣe. owó tí ń bẹ lákàntì mi tí ń bẹ lákàntì tiẹ̀ náà ilé ta kọ́tà ń gbé yẹn ilé wa lọ́dọ̀ ọmọ èèyàn kò tí ì di ilé wa nígbà tá a bá ti fi ṣàǹfààní kí ọmọ ṣẹ́kù lẹ́yìn wa táwọn ọbẹ̀ rẹ̀ àti gbogbo àwọn nǹkan míì àwọn aṣọ tá a ní tó ti jẹ́ pé ń ṣẹ́kù táwọn kí ó pin lẹ́yìn wa táwọn yẹn ní o abàbàrà rẹ̀ ju ohun tí ọ̀sẹ̀ kò fún wa lọ so ní ṣókí òun ni pé ohun tí ó jẹ́ tiwa tó jẹ́ owó wa gangan òun lè yí tí a bá tì síwájú tá a ti fi ṣe nǹkan dáadáa táwọn ọbẹ̀sìn rẹ̀ wájú Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ ayàtà kà fún wa pé wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah huwa khairan wa a'zama ajran wastaghfirullaha inna Allaha ghafurur rahim. jazakumullahu khairan ọlọ́run bá ní sọ olùbánisọ̀rọ̀ ní ẹ̀sán olóore òun ni a ti gbọ́ èyí gbogbo àwa tí ọlọ́run ní kí á ní ìgbọ̀njẹ̀ lápá torí pé ọba tó dá wa ọmọ wa jura wa lọ so bí ọ̀rọ̀ kan náà àwọn àfáà mi sì ni wọ́n ní mọ jẹ gbogbo ẹ̀ dúró lórí pé wọn náà lọ́mọ ná gbogbo ẹ̀ lọ́mọ jẹ gbogbo ẹ̀ wọ́n bá ṣe kóhun tó dùn kalẹ̀ tí tó fi jẹ́ síbẹ̀ náà nìgbọ̀nsẹ̀ rẹ̀ ó sì mọ ọrùn sígbà tó bá jáde lára ẹ̀ tán so àwa bẹ lọ́hùn nínú àánú ẹ̀ ọlọ́hùn tí kalẹ̀ ní àsìkè wa sójú ọ̀nà ẹ̀wọ̀ ọlọ́hùn à ń bẹ̀ ọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá sọ fúnra wa náà ni pé ẹlòmíì ọ̀rọ̀ ni ó fi ná sójú ọ̀nà ọlọ́run ìṣesílẹ̀ ẹlòmíì ọ̀nà nǹkan ẹlòmíì ọkọ owó ẹlòmíì ọ̀nà ọ̀rọ̀ ẹlòmíì ọ̀sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́lọ́run nínú àmì ọlọ́run èmi àti yín ọlọ́run jálè ná sójú ọ̀nà ọlọ́run pápá jùlọ lásìkò tí nǹkan fún pípé yìí ẹ jẹ́ ká mọ rántí pé àwọn kan ń bẹ táwọn ò tiẹ̀ rí jẹ wọ́n ti sọ fún wa bíbá yẹn láìmọye ìgbà nínú àwọn sọ̀hábà tó ti pé ńgbà tó kú tán ni wọ́n tó fura pé àti lágbájá ni mo wà ń ja oúnjẹ sẹ́nu ọ̀nà ilé wa bó wa lèmi àti yín náà gbogbo àwa oní ìfútọ́ọ̀rù tá a máa ń fáwọn èèyàn ló ń jẹjẹ nínú àwẹ̀ yìí à ẹ̀rí ibílẹ̀ ìsìn ní kọ́gbà wa ìbọ́lọ̀ wa sí ní kílẹ̀ ọgbà ẹnì kò sún tó burú mẹ́ a lè pèpè ní ọgbà ilé wa nínú fẹ́ǹsì ilé rẹ̀ tó ń wí ní báwọn sáà ṣe wí yẹn láti gbé e jáde kò sún tẹ́lẹ̀ yẹn lẹ́wà ọlọ́run sàn ní kálukú ní ẹ̀sán olóore bákan náà máa hi àtọ́rùkù alẹ́kọ́yèrè nípa rẹ̀ báwo la ṣe lè náwó yẹn tí ó fi jẹ́ pé ah, owó eléyìí tá a ná yìí o dúkìá eléyìí tá a ná yìí o à ń ná sójú ọ̀nà orin náà ni nínú àwọn tọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa. alhamdulilayi ah, ìbéèrè tá a béèrè pé àwọn wo ni àwọn ojú ọ̀nà orin tá a náwó sí a ní bùkátà sí ká mọ̀ àwa tọ́lọ́run ti ṣe fún abẹ́ni tí tiẹ̀ náà tóun náà retí pé yọ̀ọ̀dà yọ̀ọ̀dà torí pọ́lọ́run ti ṣe fáwọn èèyàn ni wọ́n fi áásìkì tọ́lọ́run sí fún wọn ni wọ́n fi ṣe nu ayé wọ́n pati lẹ́ni lọ́la ẹlòmíì fún àsìkí rẹ̀ dúkìá rẹ̀ ó fi dà lóru ẹlòmíì fi da ibi rú ọlọ́run gbogbo àwọn tó ní lọ́wọ́ tí wọ́n fi ń ṣẹ̀sìn ọlọ́run dákun àìmọ́ sí mọ́ ọlọ́run mọ́kọ̀ díẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tá à ń gbìyànjú. naam nínú àwọn ọ̀nà tẹ́sìn júwe fún wa tá a máa ń náwọn tọ́lọ́run bá fún wa sí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé an yatasaddaqal marhu sọdàkọ́tàn munajjasatan alal fuqara'i wal aqarib òun náà ni kí èèyàn ó ṣe sàárà àṣetẹ́yẹnyẹ tá a jokun ẹ̀ lọ́wọ́ tá a ní wẹ̀yìn bẹ̀ fún nínú dúkìá wa fún àwọn tọ́jà láìní pàápàá jùlọ láwọn tó bá súnmọ́ wa torí pé sàárà tá a bá ṣe tá a gbé látọ̀dọ̀ àwọn tó súnmọ́ wa iṣẹ́ méjì ni ọmọ ṣe a mọ̀ pé à ń so ìbí pọ̀ a sì tún gbẹ̀sẹ̀ pé àti sọ́dákọ̀ ó tún wà pé sílẹ̀tò arham ti sokùn ẹbí pọ̀ yọmọ bẹ́ẹ̀ mbẹ́ pé àwọn tó relate àwọn relative wa á da nílé ká tó mọ̀ dáa níta torí pọ̀pọ̀lọpọ̀ ń ná síta lóòótọ́ ṣùgbọ́n àwọn tó rọ kiri ká wa àgbúrò ni ẹ̀gbọ́n ni kódà òbí tó bí ẹlòmíì ń jìyà níta wọ́n sì yìn ipe àwọn bàbá nìyẹn ọmọ dáadáa nìyẹn tó o ti jẹ́ ọmọ dáadáa lọ́dọ̀ òbí tó bí ọ gbogbo ẹni yóò tó lè mọ yìn ọ́ àsáàrà ni ó padà jẹ́ àṣesọ́ọ̀tì ni. ata tóbi tóbi wa ibà ṣe mùsùlùmí pẹ̀lú ọlọ́run bá ní wọ́n sahibuhuma fi dunya ma'rufa ṣe dáadáa sí wọn tí wọn ò ní rí nǹkan kan fi sọ fún wọn pé a lẹ́yìn pé kọ́ gbà fún wa ìsìláàmù yìí náà ló ló wọn mọ̀ sí tí wọ́n fi wọ sàárè yẹ bá tó ṣáájú àwọn sálàfù wọn ṣe ṣe. ìwà ìtawà tọ́ka alákọ̀ọ́kọ́ yìí pé ìṣe àti tányányá tá a jù lẹ̀ yányá pàápàá jùlọ fáwọn tí ò ní àbáwọn alábàásùnmọ̀ wa tọ́jẹ́ pé á jùlẹ̀ fún àwọn ọmọ ṣe sàárà yẹn bó ṣe wù wọ́n lọ́nà ẹ̀rẹ́ ada kì í pa alátùmọ̀ sọ fún pé mo gùn ọ lásọ agbára lọ gbọdọ̀ fi rẹ́ o hmm. ọ̀ gbọdọ̀ rẹ́ fìlà sí o èmi dá mọ́ra sọ fún wọn èmi wà wà gbádà wọ́n ní wà gbádà tàkùnbẹ́ fẹ́ lómi kọ́lẹ̀ ti ẹ̀ gan pé bí àáfà bá wọ sọ pé títọ́ àáfà òun gbọdọ̀ mọ gbálẹ̀ tọmọ kéwú lọ gbọdọ̀ fò tó fi mọ̀ pé àáfà lélẹ́yìí ọmọ kéwù ni eléyìí nítorí wọn pé ẹnì kí ọmọ tẹ̀ láṣẹ ọlọ́run ẹnì kò ní tẹ̀ láṣẹ ọlọ́run kọta bá ti tọrẹ fún yàn àwọn akọ́lá túmọ̀ ṣe ìdarí bí ó ṣe lò nǹkan tá a fún yẹn àfi tá a bá yà rí i pé ọpọlọ rẹ ò ṣe kíni kò gbé kò gbé e, a bá darí ẹ kí nǹkan tá a fi fọmọ parun tí ó sí bẹ́ẹ̀ àní mo tí ó máa jọpọ à ń ṣe nìní à ń ṣe pé èmi mo fún ọ à ń ṣe kárí mi ká gbọ́ mi lórí nǹkan tá a fún yẹn. àpẹẹrẹ eléyìí òun ni tó ń gbà tí Allah subhanahu wa ta'ala sọ àyà kalẹ̀ tí àwọn sọ̀hábà gbọ́ àyà yìí wọ́n gbọ́ yé torí pẹ̀lú kí òní gbọ́ alukurani yé ju àwọn tí wọ́n jọ mọ kí wà àkọ́kọ́ lọ́dọ̀ anabi lọ sallallahu alaihi wasallam àyà ti ń bẹ nù uh, suratu ali imran tọ́lọ́n sọ àyà kalẹ̀ pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. ọlọ́run bá ní òun ti jẹ́ dáadáa ẹ̀ tí ilẹ̀ àti ìfẹ́wọ́ àti lè kọ́ kọ́ yín sínú àwọn al-abrār tọ́lọ̀ sọ pé innal abrāra lafī iliyyin pé àyè tó ga náà tí ọ̀bẹ̀ láyè tó ga ó kọ́ yín ò tí ì lè wọ ọbẹ̀ títí ohun qualification tẹ́sí tẹ́ẹ̀ fi wọ ọbẹ̀ tó kọ́ yín ó fi wọ ọbẹ̀ ni pé ohun tẹ́yìn náà ń fẹ́ yẹn ní dáadáa tẹ́yìn fẹ́ fúnra yín tẹ́ẹ̀mọ̀ náà fáwọn èèyàn náà ọlọ́sẹ̀ dédé àdìsí ànẹ́bì tó sọ fún wa pé ìgbàgbọ́ ẹ̀dá ò ní tì í pé títí tó fi jẹ́ pé òun ti ń fẹ́ fúnra rẹ̀ yọmọ fẹ́ sọ́mọlá ọ̀kan náà sọ̀hábà tá ń pè ní Abu Talha. bàtà wọn gbọ́ àyà yìí àà bó ti fẹ́ bẹ nínú àwọn alhaburọ́ọ̀rù ọwọ́ àlọ́bà níbi sallallahu alayhi wa sallam. wọ́n sì ní ọgbà oko kan ọgbà oko yìí kọjú sí mọ́sálásí ànábì nílùú Medina. sallallahu alayhi wa sallam. wọ́n ń pè é ní Bayraha. ọwọ́ àlọ́bà níbi sallallahu alayhi kódà ọgbà yìí ànábì gẹ́mọ̀ pé ọgbà dáadáa ni ànábì àmọ́ mú mi bẹ́ẹ̀. torí pé omi rẹ dùn omi tí ń bẹ nínú ọgbà oko yẹn dùn ànábì àmọ́ mú mbẹ́ ọwọ́ àlọ́ bá ànábì ìgbà tọ́lọ́ sọ ayà ìkàlẹ̀ pé wà ànábì sallallahu alaihi wasallam wa inna ahabba mali inú gbogbo mo ní dúkìá èyí tó jẹ́ pé òun ni fálù rẹ̀ ló ga jù tó sì wù mí lẹ́mí jù náà pé bí náà ọkọ̀ jọ yẹn ọmọ ọmọ kẹ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ lásẹgẹ yọ gba ìpè mọfìn kẹkọ ṣebí ẹ rárú rẹ rí kódà ẹlòmíì ò ní fi gbé yẹn lẹ́yìn òun nìkan àbáwọn ilé a kọ́ láti mọ fi àwọn yẹn pé ilé tí mo kọ inú ìlú wa ẹnìkan ọkọ rú ẹ torí pé lọ ga jù ní lọ da jù wa ta'ala ni ọwọ́ yóò tí lè tẹ dáadáa fi nínú tó wù yín jù tó ga àwa lọ bá anabi pé òun tó ga jù lẹ́mìí mi ní gbogbo dúkìá mi tó ní fálù jù tẹ́mi mi sì nàmọ́ jù òun náà ní ọgbà oko yìí tí mo ní wà anabi sallallahu alaihi wasallam anabi wa ni wa innaha ọwọ́ sọ fún anabi pé wa innaha sadaqatun lillah harju birraha wa zuhuraha ìwà anabi sallallahu alaihi wasallam ọgbà oko yẹn mo jù ú mọ jẹ́ sàárà mo fẹ́ fi ṣe sàárà kí n bá rí dáadáa àti àṣepamọ́ tí ọlọ́run ọba ó pèsè dèmí fẹ́ntọ́ bá ṣerú rẹ̀ fatajiduhu inda Allah. Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún un pé wọ́n náà wòye síbi tó bá wò pé o lè fi tọrẹ sí tó lè fi sàárà sí. Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún un pé ha eléyìí òun náà ni òwò ńláńlá tí èrè ń bẹ́ńbẹ́ ń tọ́ fẹ́ sí i. Gbọ́ wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam àníwá ni wà Ànábì wá rí sí i, ń ni kí n fi tọrẹ sí. Ó túmọ̀ pé àmọ́ súnmọ́ àwọn tí ó tọ́ni sọ́nà láwọn onímọ̀ tí ó pe ń túmọ̀ pé ànẹ́bí ò pé mi ni ó gbé fún torí pé láwùjọ tá à bẹ lẹ́nì bẹ́ẹ̀ bá ń sàlàyé fáwọn èèyàn pé iye èèyàn báyìí lọ́nà ẹ̀ fún zakat á rí nínú ẹni tó ń pàpè mọ́ra mímọ̀ tí ó sì mọ sépè pé ẹ̀yin lẹ̀ jẹ́ kí gbé zakat wá sọ́dọ̀ wa àfààní mọ́ gbà á ó túmọ̀ pé àfàà wà nípò pé á tọ́ka fún yẹn pé lọ gbé fáwọn èèyàn báyìí irú rẹ̀ ni ànẹ́bí sallallahu alaihi wasallam ṣe fún àbútọ́lẹ́à ànẹ́bí ni á ọgbà oko tó o fẹ́ fi ṣe sàárà yìí ànábì ni èmi rí i pé ọba fi tọrẹ sáwọn tó rí léètì mọ àwọn tó súnmọ́ nínú asara àwọn kẹrin fún Hasan bun Sabit àtẹnìkan nínú àwọn tó jẹ́ bíi rẹlẹtífù rẹ̀ pé ọgbà oko yẹn àwọn ló gbé e fún ọwọ ọkùnrin fún àwọn rẹlẹtífù rẹ̀ ìdájọ́ jáde nínú ilé ìṣùgbọ́n àkókò ní onígbà wá láti mú jáde nípa pé sàkáàtì àwọn tá a lè yọ fún tòun sínú tá a yọ sàká fún báyà bíi bàbá ẹni àbí ìyá ẹni ṣé kọ̀ǹdíṣàn lè wá torí pé ńgbà tí imaamu bukhari wọ́n ti mọ̀ sọ pé fíkì bukhari fi tarjumihi níbi àwọn headings title tí imaamu buhari wọ́n fún àdísì kọ̀ọ̀kan ń júwe pé àgbà ńlá nínú mọ̀ ní imaamu bukhari torí pé bẹ́ẹ̀ bá kó síbẹ̀ láì nímọ̀ àgbàrá yóò gbé lọ tí ó wíwí kùrì àwọn gbé wá pé báàbù zakat àbí sọ́dákọ̀ tẹ́nitọ́ bá ṣe ó lẹ́sàn méjì nínú tíra wọn wọ́n fi wá ní nígbà míì kákẹ́yà bàrà síbẹ̀ pé àjẹpẹ́ tó bí ẹni tó bá wọ gbèsè wọ́n tó jẹ́ pa afẹ́ yọ zakat ṣùgbọ́n bàbá ẹni ò sínú ẹni tá yọ zakat fún irú kọ̀ǹdíṣàn ẹ bẹ́ẹ̀ wọ́n ní a lè fún un ní owó yẹn bóyá owó zakat afẹ́ yọ yẹn nígbà tí ó jẹ́ pé ahẹ́mù pa afẹ́ fi owó yẹn dí zakatọ́ yẹ ká yọ pa afẹ́ fi protect owó wa pé ń yọ zakatọ́ fún bàmí lówó kì í ṣe pàfẹ́ gbọ́ bùkátà lè gbèsè ti dé tí wàhálà ti dé wọ́n nígbà míì yọ ọmọ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ níbi àlàyé bí Imam Bukhari ṣe bí wàá nu báàbù rẹ̀ àtàlàyé àwọn ní ìmọ̀ lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ lélẹ́yìí nínú àwọn sọ̀hábà ọ̀nà kan sí lélẹ́yìí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nínú ta tún lè gbà ọ̀nà tá a lè mọ̀ gbà náwó dúkìá tọ́lọ̀ fún wa tó kèé owó nìkan o à á ní àlàáfíà ara à á ní ọpọlọ wa à á ní ìyìn ara ẹni sójú ọ̀nà ẹ̀sìn láti fi sàwọn èèyàn láǹfààní òun náà ni pé òun tọ́lọ̀ ń ṣe fún wa ń dúkìá ká lò ó في بناء المساجد والمشاركة فيها kan nẹsi bíi pé ká fi kọ́ mọ́sálásí àbáwọn kẹ́ ń kọ́ ọ lọ wọn ò rí i parí káwa wá pé ẹjẹ́ àbáyín kọ̀m̀plìtì rẹ̀ wọ́n fẹ́ kàn án ni wọ́n fẹ́ sìn kẹ́kẹ́ ń bẹ̀ ni káwa kún ọ lọ́wọ́ torí pọ̀ kẹ́nu àwọn àfa ó ní gbogbo létí ń bẹ lórí ilẹ̀ torí pé ń jọ́ tí Jibril bí anabi sallallahu alaihi pé àyèwò lérí ilẹ̀ lọ́wọ́ wọn bá sí jù ẹjẹ́ àwọn anabi wà tọkọ wa lẹ́kọ̀ọ́ táwọn afa mọ́ fún wa pé ẹni tí ọba ti mọ gbólóhùn pé ìmọ̀ eléyìí à fúnra rẹ̀ ó ti fara ìfúkú tí ó pa wọn á bí anabi léra anabi ni mọ anabi ti jibirilu bá dé ń bi wọn bí anabi jibirilu bí anabi náà tún bí léèrè òun náà ló wọn mọtò ń bá tó lọ sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala Ọlọ́run wa fẹ́ fún jibirilu pé àyè tèmi Ọlọ́run nífẹ̀ẹ́ sí jù lórí rẹ̀ òun ni mọ́sálásí làfààyàn fi nífa inna buyuta Allahi fina وأعمرها نفسهم وما لهم برضوان ibi tá a ti rí ìyọnu ọlọ́run ká kọ́lé ọlọ́run ká kún wọn lọ́wọ́ níbi wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run kájọ pátínà kọ pé èmi lágbára báyìí bí mo lè ṣe é dénìyàn náà parí ìyókù ọ̀nà kejì lélẹ́yìí. kí ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ni pé adisọ́lọ́lá àfi ọlọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi ni man bana masjidan anabi ni ẹni yóò tó bá kọ́ ilé ìjọsìn mọ́sálásí fún Allahu subhanahu wa ta'ala lillahi tí ń bẹ́ńbẹ́ tó pẹ́ lómi kọ́ mọ́sálásí fún ara rẹ̀ àyọ̀gbá láti sàdádálẹ̀ ládùúgbò táwọn ní tọ́lọ́hùn tà nẹ́bí kọ́lá Allahu kọ́lá rọ̀súlá mọ̀ fi lo mọ́sálásí òun sì fẹ́ dà nǹkan mí lẹ́nu ẹ̀sìn yọ wàá lọ hu mọ́sálásí ẹni yọ kọ́ mọ́sálásí nítorí tọ́lọ́hùn ló fi jẹ́ pé man bana kíkọ́ tó wá kọ́ náà pé ọlọ́run mọ́ kọ́ fún kò fi wá iyì pé kí kárí mi ó tún ní yabtaghi bihi waji Allah nítorí àfi ń wá ojú rí ọlọ́run ní fi ń wá rìdùwánu rẹ̀. bana Allahu lahu baytan fil janna anabi sallallahu alayhi wa sallam ni Allah subhanahu wa ta'ala kọ́lé fún kí ọ jẹ tiẹ̀ ló kọ́ tiẹ̀ náà nínú aljanna. àwọn àríkè masalasi àwọn yẹn mọ̀ sọ̀lá ti ń ọmọ wọ bẹ̀ wọ́n mọ̀ tí ọlọ́run ń bẹ̀ wọ́n mọ̀ ka gbogbo wọn bá ń ṣe ń yìí àmọ̀ gbẹ̀sán bẹ̀. eléyẹn àkáǹtì wa gbogbo ìyẹn tí bá ń kírun mọ́sálásí yẹn àmọ̀ ní kọmíṣàn wa tá a kọ́ mọ́sálásí. lọ́nà míì tá a tún lò sí òun náà tún ni pé a lè náwó ká fi píríǹtì àwọn tíra tí ó sàǹfààní fáwọn èèyàn àbí ká fi kára kakoli wọn lọ́wọ́ mélòó mélòó láwùjọ wa wọ́n mọ̀ lé àwọn ọmọ kí ó kí wọn ní tíra àwárí àwọn èèyàn tí ó wò pé ilé kí ó tún wọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lélẹ́yìí kìí ṣe ilé kéwú tí wọ́n ń kọ́ ohun tí ó dẹ̀sìn rú tí wọ́n ń tẹ̀lé àwọn ọmọ fún tọ́ọ̀gì lọ́la bí wọ́n ṣe di tọ́ọ̀gì. káwa fi síbẹ̀ pé alẹ́ ra tíra torí pé sàlátù fọkànbalẹ̀ sínú ẹ̀kọ́ pọ̀ mọ́ pé àfa àtíra ò làwọn ọmọ ń lò awara ká sọ̀pláì wọn nílé kéwú. ọmọ tí ọba ti ní tíra ìmọ̀ fún. tọ́kìn rẹ̀ ọba tún balẹ̀ sáàfà pẹ̀lú gan ṣùgbọ́n àwọn tọ́kìn rẹ̀ balẹ̀ sí ń bẹ láwùjọ náà láwọn tí a ti ń lò nílé kéwú ẹ mọ darí rẹ̀ sọ́dọ̀ mi kí ọmọ wa àwọn ọmọ náà kì í mọ̀ pé àbọ̀mọ tó bá ti fẹ́ wọlé kéwú tí wọ́n bá ti mú wa táwọn òbí rẹ̀ bá ti mú wa lísì tí àti ọba ń lò ẹ̀kọ́ fún ọ̀dọ̀ mi ní kọ́mọ mu wa ìhun yóò tẹ́nìyẹn lè dà nínú mímọ̀ tí bá fi ń lọ ìmọ̀ rẹ̀ yẹn ọmọ gba commission bẹ̀ ó ti kó sábẹ́ ohun ni tá a bá kó láyé ìmọ̀ tí ń sàǹfà ní tẹ́kùn ló ju gbogbo sàárà yòókù lọ tẹ́nìyẹn bá ti kódà àwọn tọ́jà wọn tó ń ṣe dáwà kódà ó yẹ kí mọ́sálásí ọmọ ní láìbírì àfàwà al-imam torí pé àwọn ọ̀rọ̀ mọ́ sẹlẹ̀ pé ń bolẹ̀ ti rí ẹ̀ bá tiẹ̀ ní nǹkan kan tíra sahihu fiqh sunna ẹ̀rà sí mọ́sálásí tọ́sàlàyé nípa ẹ̀sìn nígbà pé ẹ̀sìn ti dé àbí kíníkan ìmáàmù a ṣe ń ẹ̀jẹ̀ awo mọ́sáàsì wa sáà ni ṣe èsì tíra àlọ́ la ní ń bẹ̀ ṣe èsì tíra àlọ́ sọ pé tíra àlọ́ ń bẹ ẹ̀rì pàṣọ fún wa pé tíra ń bẹ tí wọ́n kọ lórí àwọn tíà tẹ pé ká sọ̀ra ká mọ̀ mọ̀ ká tẹ pé èèyàn ò lè ká kọ́ mọ́sàgbákò nú àdìọ́kàn rẹ̀ níbi ẹ̀sìn tẹ pé irọ́ bá ń bẹ nù á chẹ́kì kí ni ń bẹ wa kí lágbọ̀ àti kí la fẹ́ mọ̀ gbọ́ àwọn táwa lówó aláwọn tó lè ká gbọ́kùsówó àti ra karati àti mọ́sálásí pé ẹnìkan ò ní mú lọ ọlọ́run kò sì dáadáa fẹ́rù ọlọ́run kan náà àwọn imam níjọ́ kan ajókòó wọ́sà wá wọ́n làwọn níbi tíra wọ́n ra tíra ń jọ́ni lọ́nà lọ bíi forty thousand naira wọ́n ra sọ̀hí bukhari sọ̀hí muslim sẹ́rì ìdúrárì sọ̀lín wọ́n ní ẹnìkan ló bímọ ọwọ́ fáwọn lówó sí mọ́sálásí àwọn awò pé káwọn ó ìkúìpì mọ́sálásí àwọn náà pé torí pé ilé mọ̀ ilé tá àti kẹ́kọ̀ọ́ mọ̀ ní inú sẹ́tà àfi owó ṣe lélẹ̀ á sì kí tọ́lọ́hún ṣe fún wa àwọn táwọn náà wá ní mímọ̀ tí wọ́n ti kéwú àwọn ní ọmọ wa ná ìmọ̀ wọn láti mọ̀ fi ká fáwọn èèyàn tí wọn ò gbọdọ̀ fi fẹ́nu tu fáwọn èèyàn tí wọ́n bá fẹ́ sórí ire wájú Allah subhanahu wa ta'ala eléyìí bẹ́ẹ̀ ọdọ̀ ní mélòó ọdọ̀ ní kẹta ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ni pé kánà ayùn fi kọ̀wé fílmà sọ́ọ́lì ilẹ̀ àmà tí wọn tí ó jẹ́ general benefit kánà àsìkítọ́lọ̀ sí fún wa síbẹ̀ ka isla iturk àwọn ojú ọ̀nà táwọn gbà ládùúgbò wọ́n ti mọ̀ pé gbogbo nǹkan kọ́ là á dá dájọba ìdá gbogbo nǹkan dájọba ń bẹnu tó fi jẹ́ pé ipá àjọba yìí padà ka mọ́ngbà wọn bá làwọn fẹ́ ṣe ọ̀nà yóò ti bàjẹ́ kọjá àwọn káńsù lè ṣe. àbí kò mi ní o ti bàjẹ́ kọjá àwọn káńsù lè tẹ́rí. àbí kò mi ti ń dà yín láàmú ládùúgbò náà kó ti kọjá àwọn tí káńsù lè tẹ́rí yìí tó pé allocation tí ó kó wọn ó kó sí gan yóò dì sọnù. la ilaha illallah. so ẹ fi mọ sọ pé láti kékeré àti ìpè kan ìrókò tó bá dàgbà tán ipa ò ní ka àwọn àdúgbò tẹ́nì kọ̀ọ̀kẹ́ wa náà ń gbé sànlá gọ́tà síwájú wa tí à ń túrú ọ̀nà fomi torí pé yorùbá sọ pé ó ń lè yọ ọ̀tẹ̀ lé ara rẹ̀ là ń lọ fún inú tí islam kọ́ wa ní pé àwọn ọjọ́ pé ẹjọ́ environmental kìíní kan ní nàìjíríà wọ pé ọ̀nà tí omi ń gba gbogbo àárín rẹ̀ yìí ẹjẹ́ àgbìyànjú ká mọ làá díẹ̀ díẹ̀ bàbá ńlá àdìlẹ̀ bàbá alágbájá ká mọ gbẹ fúnra wa àwọn tó jẹ́ bricklayer nù wa ládùúgbò ẹjẹ́ á pè wọ́n pé kílẹ̀ ìfìrìn wá ń ta àwọn wà pé bóso owó oúnjẹ àbí á àwọn ọmọọṣẹ́ wá wọn bá lọ bí iṣẹ́ ẹsẹ̀ fáwọn ọmọọṣẹ́ lówó torí pé ta ní ẹ̀sán owó tọ̀gá yóò ní àdúgbò lára abẹ́nìkan wa tọ́lọ́ ń kẹ̀kẹ́ ní owó pé àti ráwọn tó da ọ̀nà ọlọ́nkọ̀sẹ̀ wọn lẹ́sẹ̀ rẹ̀ ọkàn wò pé pẹ̀lú ògùn ọlọ́run èmi ó gbé blọ́ọ̀kù tá a fi mọ gọ́tà èmi ó gbé owó kalẹ̀ tá a fi gbẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ lè dá níjọ́ ìjọba bá fẹ́ da ọ̀nà agbọ̀kún ọmọ kọmpẹ́sẹ̀tì àwọn tó ti ṣe tó máa ń ṣe bẹ́ẹ̀ ohun tá a gbọ́ làwa ń sọ nínú tí islam kọ́ wa lélẹ́yìí lára ìnẹ́sójú ọ̀nà náà ni pé tabarun tó lè sàwọn èèyàn ń sùtá á lójú ọ̀nà ara ìnẹ́sójú ọ̀nà àti à ń ní ara lélẹ́yìí á mọ̀ náwó á mọ̀ nára. náà ohun tó wá tún jọrú bẹ́ẹ̀ òun náà ni pé níjọ́ tí àbádúgbò lómi àbíkẹ̀ǹgà tí wọ́n ní ó kún òkúta ní òkun àwọn akẹ́kọ̀ọ́ ilé látọ̀dọ̀ afáwa usman radiyallahu anhu tí í ṣe khalifa nabi sallallahu alayhi wa sallam tí í ṣe khalifa ẹlẹ́ẹ̀kẹ́lú ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta tó wọ́jú usman rí nùrẹ́yìn ẹni tó jẹ́ pé ọmọ anabi sallallahu alayhi wa sallam méjì lọ́fẹ́ nígbà ọjẹ́ yẹn rí ọmọ tó fẹ́ lọ́dọ̀ anabi ọmọ alákọ̀ọ́kọ́ kú ni wọ́n fi ń pè é ní onímọ̀lẹ̀ méjì anabi tó á wò pé á ah, ńgbà tí lè kú yìí wọ́n fún ọ ní èyí ti bẹ kejì náà ló fi jẹ́ pé kìí ṣe wọ̀ kí ẹnìkan fẹ́ mọ́ nílé yín ọwọ́ da sí yín ìyàwó rẹ̀ wá kú ẹ wá wò pé àfẹ́kẹsẹ̀ ah, ah, rẹ̀ ọjà nu ilé ọyàtọ̀ sí pọ́nmọ́ wá ti bímọ fún ọ yọ àtọ́ àfẹ́lẹ́ yìí náà fún anábì ṣe bẹ́ẹ̀ fún Usman afọwọ́ Usman yìí inú tí wọ́n fi ra àlìjẹ́nà gbogbo ẹni làfẹ́ wà àlìjẹ́nà òun ni pé ńgbà táwọn sọ̀hábà wọ̀lú Mẹ̀dínà odò kan wà ń bẹ̀ tí wọ́n ní wọ́n ń pè ní bíra rúfùmà odò yìí náà lodò tí gbogbo yẹn ń pọn ṣùgbọ́n kò sẹ́ni tí ó romi pọ́n bí àfikọ́ sanwó àfikọ́ sanwó. anabi sallallahu alayhi wa sallam bí afáwa ibn hajar wọn ti gbé wa àti afáwa albagawi inú tíra wa asọ̀hábà wọ́n ní anabi wa lọ bá ẹni tó ní odò yẹn arákùnrin tó ní bàtà anabi lọ bá ọjẹ́ kẹ́nu àwọn ọ̀ràn ìbànú gafari anabi wa ni tá kànga yìí fún mi ojúsùn yìí tá fún mi pẹ̀lú torípa nẹ́bí ò lówó lọ́wọ́ torípa nẹ́bí ní personality ní pé fáwọn náà ní personality wà wá tá a jẹ́ àfa àbáwá tá a jẹ́ ní ìlà òjọ ìlówó ànẹ́bí wa wò ó pé báwo ní nsè ànẹ́bí wa gbéra ànẹ́bí lọ́ọ́ bá a pé ta ojúsùn yìí fún mi pẹ̀lú ojúsùn kan lálìjẹ́nà kọ́ lọ́wọ́ fi fún ọ lójúsùn kan lálìjẹ́nà ẹnì yìí ọ̀ sọ pé ìrìnfẹ́ àlìjẹ́nà torí pé sẹ́wọ̀n pé àwọn èèyàn láwùjọ náà lónìí ẹlẹ́mẹ̀ pé ẹni tó bá fẹ́ wà jẹ́nà ìlàtà àlàkalẹ̀ yìí lóde ìnáwó bóyá ẹ máa gbowó síbẹ̀ ẹni tí ọba ti mú wá bóyá kò fálì jẹ́nà ni nì. bákan náà tí gbogbo wa rí ẹjẹ́ awo èsìn tẹ́ni fún anabi sallallahu alayhi wa sallam. ọwọ́ sọ fún anabi tánàbí ni ó ta fún ó ní ya Rasulullah mo ìní nǹkan míì mọ́ ìní ga ìní ìní nǹkan kan míì ní source of livelihood tí fi ń ẹbí mi àtàrà mi àtèmi náà lọ́nà àtijẹ àti mu bí ọba jẹ́ ilé yìí náà. nígbà ọ̀sọ́ bẹ́ẹ̀ ànábì ọ̀sọ̀ nǹkan kan mọ́ pé ọ̀wà àlùjẹ́ ó túmọ̀ ọ jẹ́wọ́ ara rẹ̀ ó ṣe ìkìrọ́ọ̀fù pé ìǹbá fi ilẹ̀ lóòótọ́ alukóra ni sọ fún wa wọ́n bí márùn sàkínyàhùn ọwọ́ ẹ̀sìn ànábì bẹ́ẹ̀ ń tá anabi bẹ́ẹ̀ nìyí sọ ni anabi wà lọ bá wọn ní jọ́nà ẹlọ́hùn afáwà usman wọn rà á ní pẹ̀lú alfu hamsati wasalasina alfu dirham ní thirty five thousand dirham ni wọ́n fi ra ojú sùn yìí lọ́dọ̀ ẹni yìí nínú àkọọ́lẹ̀ bí afáwà ibn hajar ti ṣàlàyé torí gbà tí wọ́n pè é tànàbí inú àdéhùn pànàbí ni ta ni ó ra odò yìí wọ́n wá ní ojúsùn ni wọ́n ní ìtìmáàlù tó wà ń bẹ̀ ni pé a jẹ́ pé ojúsùn ti ń sàn lọ́nú odò kan ni usman lọ gbẹ tọsọ di kànga àbí kànga náà ni ojúsùn kátó wà tó dákó jọ ṣùgbọ́n kọfẹ́ tó òun ló ló ló ló fi lọ́yìn sákò rẹ̀ pẹ̀lú nǹkan mímọ́ láti fi kó jọ ló fi jẹ́ pé àdéhìí pé ta ní ọ̀ra kànga yẹn ó ṣe déédéé pé iṣẹ́ tí usman ṣe tó fi sọ di kànga. ìgbà tí usman wà rà tán radiyallahu anhu wọ́n wá lọ bá nẹ́bí sallallahu alayhi wa sallam ó ní wà nẹ́bí mo ti mo fẹ́ béèrè kankan àtẹ́jì àlùlí sí àmà jẹ́ àlùtẹ̀lẹ́hù kẹ̀ǹgà yìí tí wọ́n bá gbé kalẹ̀ fáwọn èèyàn gẹ́gẹ́ bí wà níbi ṣe gbèrò ṣé ohun tó ní kẹ́ni yóò kọ́tà fún wọn kó fi rà tó gbé kalẹ̀ náà tí ó jẹ́ price tèmi náà kí lànà bí ní kẹ́ni yẹn kó fi kó fi ta kẹ̀ǹgà yẹn fún un ojúṣu kan ní àlìjẹ́nà ó tún bọ̀ pé ẹni tí ó sì lójúṣu lálìjẹ́nà yọ wọ àlìjẹ́nà gbàtọ́ sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam wọn anabi wa ni na'am bẹ́ẹ̀ ni òun tí mo fẹ́ fi rà á lọ́dọ̀ tiẹ̀ náà ní ọ̀jẹ̀ tiẹ̀ náà ó túmọ̀ pé ọwọ́ asọ̀pọ̀tọ̀ òun ti rà á o látàrí báyìí kọjá altuha lil muslimin mo gbé kànga yẹn kalẹ̀ kọ́ ọmọ ọjọ́ pọ́pátì gbogbo mùsùlùmí kí wọ́n máa kún lọ́fẹ̀ẹ́ ọ̀kan lélẹ́yìí láwùjọ táwa náà ń bẹ a rí àwọn èèyàn kọ́lọ́kọ́ bá a ti dáadáa fún wọn tọ́jà pé gbogbo lẹ́yìn ilé tí wọ́n ń gbé o gbogbo ilé tí wọ́n kọ́ pátá táwọn yẹn ń gbé bẹ̀ wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ wọn ẹni ológun ọdún ẹni lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún pé owó ilé kò sí ohun tí jọ bó ṣe yẹ káwa ní orí láwùjọ ni. àwa tá a bá ń gbowó náà a lè yọ àwọn ọ̀kẹ́ lẹ̀ pé tá a bá ti kọ́ ilé àwọn tí ń gbowó rẹ̀ yìí ti tó àwọn tí ń kọ́ yìí ń kọ́ fáwọn tí ò rí lé gbé láwọn táwa mọ̀ tó pé gbogbo ilé tí wọ́n kọ́ pátá yàtọ̀ sí èyí tí wọ́n ń gbé fúnra wọn pé à ń gbowó rẹ́ǹtì kò sínú ọ̀rọ̀ wọn àwọn kan bẹ táwọn ti pẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ àwọn kan fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́lá tó jẹ́ pé kìí ṣe irú ilé pé ẹ mọ lọ́fà kò sí tọ́ba wù yín kọ́ o ilé tó tẹ́yìn ọba gbà á pẹ̀lú owó tó ló kọ ni. ọlọ́run bá wa lẹ́sàn-án lọ́wọ́ ọlọ́run san wọ́n lẹ́sàn-án ló kọ àwọn náà wọ́n mọ̀ retí pé ẹ̀ sì pè mí nǹkan báyìí tó bàjẹ́ ń bi ilé kí wọ́n àtún ṣe àwọn náà tún mọ̀ lọ rinovate ilé tí àwọn ti ń gbélé lọ́fẹ̀ẹ́ ti ń bàjẹ́ látọwọ́ wọn. ó túmọ̀ pé báyìí òkúrí ilé ọ bàjẹ́ tó a sì ń ra àwọn ẹni rè àwọn ọ̀nà tá a mọ̀ ń ná sí iná ìlélẹ̀ yìí. bákan náà ká tún má pẹ̀rẹ̀ mi wá fún wa nínú tá tún lè ṣe òun náà ní tá à ń pè ní tahabis tahabus tàbí kí wọ́n pè ní wakf tọ́jà pé pẹ̀lú ògùn ọlọ́run nǹkan ẹ̀nàfẹ̀lẹ̀ ọmọrù bàkíyà òun ni ó jẹ́ tọ́pìkì tá a kẹ́kọ̀ọ́ sínú rẹ̀ báwo la ṣe ṣe tá à pè ní endowment torí pé láwùjọ wa eléyìí ọ̀sábà sí àwọn ọmọ àṣàṣáàtì ń bẹ o tí wọ́n fẹ́ẹ́ súnmọ́ ṣùgbọ́n kí ni ìpìlẹ̀ tó bírò àwọn yìí pé a lè ní foundation bí irú èyí táwa náà ń ṣe yìí táwọn kan lànà kalẹ̀ kódà gbogbo ohun tí jẹ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ayé tòde òní tó ń gbé kalẹ̀ kíní kan fundraise eh, endowment kíní kan found kíní kan found Islam ló gbé wá. eléyìí ni pé ká mú ojúlówó dúkìá wa a rìtẹ́ẹ̀nì ownership rẹ̀ ni pé mìlìkìyà pé àwa láàmú kọ̀ǹtúrò rẹ̀ o ṣùgbọ́n kì í ṣe tiwa àákẹ́hìn supervise rẹ̀ ìrètí máa ń jáde ńbẹ̀ bọ́yá iṣẹ́ kan àbí dúkìá kan tí mo wọlé owó rẹ̀ iye àwọn èèyàn báyìí ní ìmọ̀ ọ̀nà fún ó lè pé ìmọ̀ ọ̀nà fún gbogbo àwọn ọmọ tí ó bá rí owó ilé ìkéwò wọn san eré ìmọ̀ ọ̀nà fún gbogbo àwọn ọmọ òrukàn tí máa ń bẹ pé nítorí pé dúkìá àwọn ọmọ òrukàn ni pé èmi mọ kọ́lẹ́jì ṣùgbọ́n mo ti dẹdikéètì rẹ̀ pé gbogbo owó tí máa ń gbà ń bẹ̀ tí wọ́n bá fi rẹ́ǹtì tí ń gbowó ń bẹ̀ ìmọ̀ fi sponsor àwọn ọmọ òrukàn títí tẹ́kọ̀ọ́ wọn fi dójú àmì àti ìmọ̀ fi fún àwọn ìmọ̀ fi mójútó àwọn opó tí wọ́n fi lọ́kọ̀ mi a kí gbogbo àwọn tí wọ́n rìn foundation àlùsọ́rọ́ foundation tó wà fún widows and orphan nílùú Ṣakí tí wọ́n rìn wá lọ́wọ́. ló ń bọ̀wọ̀ sanwó lẹ́sìn olóore. àwọn ẹni tó gbé wọ́n gbé àpò ráìsì bíi eighteen kalẹ̀. sẹ̀mú. sẹ̀mú náà bẹ́ẹ̀ àgbàdo bẹ́ẹ̀ èlùbọ́ bẹ́ẹ̀ a sì pín fún èèyàn bíi sixty something. látòwó àtòwó wọ́n tún gbà àwọn yẹn kẹ́ ló ṣerú eléyìí táwọn wò pé kódà nu ti mẹ́lẹ̀ mọ́ ò yọ wọ́n ti fáwọn yẹn lówó bẹ́ẹ̀ náà tó ká mọ fowó sápò yẹn náà táwọn ọba tiẹ̀ tí ì lè dáta àbá lè pọn koko káṣí kínni ká mọ kún báyìí báyìí torí pé àmọ́gi tí ó kẹ́yìn ọgbà àmọ́ tí ó gbẹ̀yìn àwa náà. náà ẹ̀rì kọ́rọ̀ àwọn sọ̀hábà àwọn tó súnmọ́ ànẹ́bí gbàgbàgbà lélẹ́yìí ni pé àfàwọn Usman ọ̀rọ̀ àlìjẹ́nà lẹ́ẹ̀mejì lọ́wọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam lóbi jẹ́ tó ná àwọn tá inú wọn fi ràlìjẹ́nà ní ọ̀rọ̀ kànga yìí síbí wọn náà mọ̀ pé ládùúgbò tìyín pé ẹ fún wa láyè wọ́n ń wábi tí wọ́n gbẹ́bọ̀ ò sí bẹ́ẹ̀ ò fún gbogbo àdúgbò wọ́n wá wọ́n ṣe sọ́fẹ̀ wọn ò rí iwájú òde rẹ ni wọ́n ti rí àbíbi ilẹ̀ rẹ oní wọ́n balẹ̀ jẹ́ torí lọ́jọ́ iwájú wọ́n fẹ́ tà ní. La ilaha illallah. wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ́ ra àlìjẹ́nà. gba ojú sùn bọ́ òwò tí wọ́n fẹ́ gbẹ́ fún. wọ́n fẹ́ gbẹ́ pé gbogbo àdúgbò lónìí owó rẹ lórí ilẹ̀ rẹ àyè tó ròyìn náà ni o ó ní fálù lẹ́yìn ó dínkù àwọn tó ti bù yí àwọn tí ó rà àti ó fi kọ́lé epo kò ní jáwó mọ́ yóò já àlìjẹ́nà torí pé owó àáfowó ra àlìjẹ́nà ọ̀nà tọ́lọ̀ ń fẹ́ gbà tà àlìjẹ́nà fún ọ ní jọ́ lẹ̀ fáwọn èèyàn kó fi ṣàǹfààní gbogbo ẹ̀ tí máa mú mi bẹ̀ ọmọ gbẹ̀sẹ̀ ń bẹ̀ látàrí báyìí ká padà sínú àdìsí tọ́lọ́rọ̀ anhu àwọn náà nínú tí wọ́n pín fún wọn ní ogun haibar ilẹ̀ kẹ́ńbẹ́ nínú tó jẹ́ dúkìá tiwọn tó yẹ pé ọ̀rọ̀ wákùfù ń tá a padà bọ́ sínú ẹ̀ ṣùgbọ́n ká tara ka hadith eléyìí. bàtà àwọn náà ilẹ̀ yìí ló jẹ́ pin wọn àwọn náà wàá wòye pé gbígbà ṣe ń lọ yìí àárín àwùjọ àdìpọ̀ àwọn táwọn sọ kí ẹ ti kọ́rọ̀ ìjọba àwọn kọ́ ni pírẹsidẹ̀ntì ń gbà náà gbogbo ayé àwọn táwọn sọ yìí kódà àwọn lọ́nba ànábì ànábì ń bẹ láyé ẹ̀yin náà ká lọ bá àwọn àwọn tó jẹ́ àwọn àfa òdodo wọ́n ní í ṣe pé kí lọ́kàn nù sẹ́ torí pé àwọn tí ń lọ ń bá wọn tọ́jà àfa pọ̀ o tí wọ́n rò pé àwọn gangan ní tàbí tí wọ́n ti bí nkẹ́kẹ́ ń gbọ́dọ̀ wọn kọjá nkẹ́kẹ́ ò sì kọjá mẹ́. afáwa Umar bin Khattab wọn lọ bá anabi sallallahu alaihi wasallam wọn lọ gbàmọ̀ lọ́dọ̀ anabi pé nípa alẹ̀ tí wọ́n rí ní Khaybar yìí báwo ni kì í ṣe torí pé mo fẹ́ òun ó pàtàkì lẹ́mìí mi lẹ́yìn nífàlù èmi náà sì fẹ́ fi ra dáadáa lọ́dọ̀ Ọlọ́run anabi wa sọ fún wa pé ìṣìta abasta aslaha tó bá wù ọ́ ilẹ̀ yẹn gangan ẹ̀ǹdáwò rẹ̀ dẹ́díkéètì rẹ̀ kò fílẹ̀ pé ọ̀jẹ́ tiẹ̀ ṣùgbọ́n ọlọ́mọ mójútó wọ́tàṣọ dáktà bìhá ọmọ àfihàn tí máa ń jáde níbẹ̀ sámárò rẹ̀ báyà wọ́n fi báyà wọ́n fi ń dáko lẹ́yìn pé tẹ́ máa ń sanwó òṣìṣẹ́ gbogbo nǹkan tí máa ń jẹ́ èrè rẹ̀ yókù yọ ọmọ jẹ́ àǹfààní fáwọn èèyàn orí tasodak bi aslihi la yuba'u wala yuhab wala yuhras walakin yunfiqu thamarahu. mọ́tà bákan náà mọ́gúnyàn sì mọ́ fi kalẹ̀ fáwọn ọmọ rẹ pé wọ́n mọ jogún ẹ̀ pé wọ́n bá kú táwọn ọmọ rẹ jogún tó mọ̀ pé tó ń pè ní endowment wakfu tá a náà padà bọ́ sálà yìí ẹ̀ ó lè jọ́ làyé náà láàbọ̀ sínú kì í ṣe pé bàbá wọn kú tán ń wọn mọ fi ṣe àwa pé ẹ bàbá wa lòun fílẹ̀ fàdúgbò àwọn òfílẹ̀ mọ́ bàbá wa ló fílẹ̀ fáwọn opó àwọn òfílẹ̀ mọ́ òun ló fílẹ̀ fún gbogbo mùsùlùmí àdúgbò yìí àwọn òfílẹ̀ mọ́ torí pé àìsàgbọ́ yé nǹkan yẹn làáfin rí ohun tí ń jẹ́ mọ́sálásí yẹn kọ́ nígbà tẹ́ni tó kọ́ kú tán awárí nu ọmọ rẹ̀ tí ó jẹ́ mùsùlùmí tó lóun fẹ́ sọ ọ́ di ilé ìjọsìn ẹlẹ́sìn mi tó bá jẹ́ pé abágbàgbọ́ yé nǹkan yìí tá a sì rìn bí Islam ṣe ní àárín síwájú nígbà tá à ń bẹ ti fẹ́ ṣe àsùwákù àní kú tán kọmọ kí ó dìde pé òun fẹ́ tà á fẹ́ yí padà kó láyé ìjọsìn di àyè nǹkan míì tó sì jẹ́ pé wákìfù rólé tá à ń sọ yìí tààlà ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ nǹkan méjì lọ́gbọ́dọ̀ jẹ́ gáyà tá a torí ẹ̀ sí alákọ̀ọ́kọ́ ni pé àtàkọ́rù ìlàlá pé àáfin wà súnmọ́ lọ́hùn àti wíwẹ̀sán lọ́dọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé nẹ́fù olùmọ̀kúf aléhìm wọl ìsánù eléyìí ìmọ̀ jàǹfààní fún àwọn tá a torí ẹ̀ fi dúkìá yẹn lẹ̀ pé àwa láǹfààní sí nǹkan mi aláṣẹ sí nǹkan mi ọmọ jàǹfààní fáwọn èèyàn táwọn ò ní kankan kọjá pé ojú ọ̀yọ́ ní ọjọ́ ṣọ́ọ̀ṣì fáwọn náà tí wọ́n mọ̀ fi gbáyé nírọ̀rùn àìkútà bá gbàgbọ́ yà àwọn nǹkan tá a sì ń ṣe láwùjọ wa wọ́n sọ pé lówó láyà ń pa ìpayà wa ó dínkù níwọ̀nba tí ọba kọ́lọ́mù tọ́lọ́mù bá kẹfẹ́ fi dín wa wò torí pé báyìí ò ká ṣe tó náà o yọ ọmọ wa ṣùgbọ́n kò ní jẹ́ bí ṣe ń mú wa dáru pé wàhálà pọ̀ láàrin àwùjọ ọlọ́run kó ẹnì kọ̀ọ̀kan wa bí àkókò wa bí o sì rí ní pẹ̀lú ògùn ọlọ́run lórí wákìfù yìí á ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orí rẹ̀ báwo láá ṣe nǹkan kan ò kéré nǹkan kan ò kéré tá a fi ilẹ̀ fọlọ́n pé eléyìí ò sí nínú dúkìá mi mọ́ ìyàwó wọ́ọ́mọ̀ ọmọ wọ́ọ́mọ̀ ọwá ní bá a ṣe ṣe olórígun ó sì láwọn mọ́jẹ̀mú kí làwọn tá a fi ṣe pẹ̀lú ògùn ọlọ́run tó jẹ́ káwa ta ló a ti ń ṣe lóòótọ́ ẹlòmíì àti kọ́mọ́sálásí ni ó jẹ́ tí wàhálà kan bá ti ń dé á ti ní pé àwọn báyìí wọ́n ti dojú kọ nǹkan báyìí bóyá nílùú báyìí ládùúgbò báyìí kò ní jẹ́ ká mọ̀ duplicate effort ara wa tá a mọ̀ wá náwó islam pé nígbà tí ọba ti sífẹ̀ẹ́ eléyìí pín in lágbájá náà á sì mọ̀ pé tí a bá fẹ́ kúnyàn lọ́wọ́ ẹ̀ tó bá fẹ́ ṣerú nǹkan yìí àwọn lágbájá ni ẹ lọ fowó yìí sí ọ̀dọ̀ wọn ẹni bá fẹ́ ṣerú eléyìí ẹ lọ fi sọ́dọ̀ àwọn ẹni báyìí kódà tó bá jẹ́ pé ìlú míì ni wọ́n ti pè á pé irú wákìfù báyìí ń bẹ nínú ìlú yẹn ẹ lọ jọ́yìn wọn bẹ́ẹ̀ ìyẹn mọ́ pátínà láti ṣe nǹkan yẹn kẹ́ bá a ṣe mọ́ra sí ẹ̀ ní kọ́mpìnì yẹn bẹ́ẹ̀ là á mọ́ra sí àlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala lábẹ́ àyà pé wa ma tuqaddimu li anfusikum min khayrin tajiduhu inda Allahi huwa khayran wa azam ajran wastaghfirullah inna Allaha ghafurur rahim. alhamdulilayi kọ́lọ́n bá ní sanyí ní ẹ̀sán olóore fún àǹfààní ẹ̀yìn yẹn wa nílé àbí àwa tí a tún fẹ́ sìnkún lọ fún ètò àlèhódà orí àkáǹtì nàmbà àlèhódà Islamic Development Foundation òun ni zero zero zero five one zero three one seven nine ní Jais Bank àkáǹtì wa ẹ̀hónìláì tààlà ẹrú ọlọ́run kan bí a ṣe ń ṣètò lọ́wọ́ nísìn àti rọ́wọ́ yín ọlọ́run dá yín mọ́ o aláàyè àwọn ọmọ yín ọlọ́run dá yín mọ̀ ọlọ́run bá wa san yín lẹ́sàn-án lórí o. Ah, nìkan náà pè wá lánàá nírọ̀lẹ́ àná òkèrè iye kan òkèrè kí wọ́n sẹ́ǹdì bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀ ń ṣètò kò ní ìdí kásẹ̀ lọ dá kíní kan pé kódà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ti ń gbé ètò yìí náà bá wa san yín ní ẹ̀sán olóore ìṣẹ̀bi ọdún mẹ́jọ sẹ́yìn tá a ti gbà bọ̀ àwọn kan náà ti sọ pé àmọ́ àwọn míì rí tọ́kẹ̀ ní mo fẹ́ mu àáfàá yìí níjọ́ báyìí báyìí àmọ̀ fún yín níye báyìí wọ́n sì ń bàbá látọdún mẹ́jọ níbù káàtà sí pé kásẹ̀ mọ́ dárúkọ yín ọlọ́run gbogbo àsùntà yín ọlọ́mọsàbà bí àbùkátà yín torí pé abọ́dọ̀bá yín mánéjì owó yín àǹfààní táwọn èèyàn ò rí ọ pàtàkì ju ká mọ lọgun orúkọ yín lọ ẹ̀ńtọ́ da yín mọ̀ yín ó sì mọ bí ó sì yẹjú ọ̀rọ̀ yín à ń fàṣìkò yìí sọ fún gbogbo ẹni tí ń kún wa lọ pé jazakumullahu khairan ọlọ́kọ̀ọ́ba àṣẹ ilẹ̀ sẹ́dá. zero nine zero seventy seven seventy one eighteen eighty one fún àǹfààní àwa tí a bá níbi kan àbí ìkejì lórí àkòrí ọ̀rọ̀ wa tí a ti sọ àbálámọ̀rí ẹ̀sìn wa generally now. wàlẹ́kùn sálà wàlẹ́kùn sálà wàlẹ́kùn sálà na abdulwali láti zàlẹ̀gẹ̀rin sa. ẹ̀rọ sa. na a ní kẹfà ṣe ìyàtọ̀ tó wà láàrin sọ́dákọ̀ àti ṣàgá torí pé àwọn kẹmọ́ mú àyà tó wà nínú sùràtò táwọ́bà yẹn ìpè sọ̀dàkọ́tà kọ́dúnà mú àlẹ́yìn sọ̀dàkọ́tà náírà ní àyà yìí. naam ní àkótán orúkọ pé zakati ti ọ̀ràn yẹn àti sàárà tí ọ̀jọ́ràn yẹn wọ́n mọ̀ pé méjèèjì náà ní zakati torí pé ìmọ̀ ti sàárà náà òun náà mọ̀ fọ dúkìá mọ́ mímọ́ ṣiṣẹ́ kan náà ṣùgbọ́n ìtọ́jẹ́ tọ́ra èèyàn ní ìtọ́ bá wọ ní ṣọ́ọ̀bù lásìkò tá à ń sọ̀rọ̀ yìí nǹkan bíi one million six hundred and sixty six thousand báyà one hundred and twenty ní ní ṣọ́ọ̀bù tàkà àti owó kí nǹkan ọ̀gbìn náà bẹ́ẹ̀ òun náà àti sọ àwọn tí ó wọ̀ iye báyà six hundred and fifty something house ní ọwọ́ ní àwọn tí nǹkan wóró ní nǹkan ọ̀gbìn so sàárà tó wá jẹ́ kí bóyá bẹ́ẹ̀ lómi ìbí wọn ṣe sọ yìí pé sàárà pé ẹ fún wa lówó pé ẹ wá ìsàárà ohun tá à ń ṣe yìí kọ́dọ̀ lọ́hùn gẹ́ni àwọn gbowó lọ́wọ́ yín ìrọ̀ ọ̀rọ̀ ti sàkáàtì ọ̀ràn èèyàn láyà yẹn ń tọ́ka pé wà nẹ́bì gba sàká lọ́wọ́ wọn ló fi jẹ́ pé táwọn tó jẹ́ abọ́rọ̀ láwùjọ wa náà bá gbéra wọn sípò pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfáìsìn ẹ ẹ mọ darí àlámọ̀rí wa wọ́n mú wọn ní pé bí wọ́n ti ní lọ́ọ̀yà náà wọ́n ní àfa pé aláìsẹ̀ ti yọ sàká yín pé lọ́ọ̀rọ̀ alájì pé mo ní sàká wọn ń kọ́ tálájì bá ti wá sàlàyé náà pé òun ti yọ ó béèrè àlàyé lọ́wọ́ yín ó júwe bó ṣe yọ kò tí ì dìkẹ́ máa sọ pé ẹ ẹ gbé dọ́dọ̀ tiwa tó bá ti yọ tó dọ́gba ẹ ṣàdúrà fún torí pé kárẹ́tì ẹni tí ọrẹ́ tí ọgbọ̀nì ọ̀dọ́ wa ó ti di iye àwọn táàjọ ọmọ jàgùdù síbòmí tó ti tọ́sà wà náà ó ti di kí ni kó dandan nìkan jọ́dọ̀ tiẹ̀ nìkan ó ti di àwọn tóun ti fún yẹn ẹni tó fẹ́ fún wọn náà ẹ̀ tún wulẹ̀ ní pọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà mọ́ ó ti dọ́ pé ó tún ọ̀lùmíọ̀mọ́ gbọ́ tiẹ̀ náà ọlọ́kọ́sánú wa ọ̀làyíta ní lórí ẹ̀ nìkan sàmàlẹ́kùn. wàlẹ́kùn sàlámù rahmatulahi wa barakatuh. nṣe ìlú sọ̀rọ̀ láti dùgbò. ẹ pé tọkọlọ yóò ní dàrú. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ápẹ́rẹ́sì yẹn níyàwó ń ṣe láì. ìyàwó yẹn ìrẹsẹ̀ rẹ̀ wà mọ̀. ìyẹn ìjọ ìfẹjọ́ rẹ̀ sùn ìyẹn ti lọ gbọ́dọ̀ òbí rẹ̀ sí ọba sọ̀rọ̀ títí kò gbọ́. ẹ pé ìrìn àgbèrè yẹn bá ti wọ́ lẹ́wọ́. ìyẹn bá sáà ti dẹ́gbẹ̀kẹ́ àsìkò àwọn ẹ̀ wá dé sí. ìrọ̀lẹ́ àgbàtà àsìkò àwọn ẹ̀ tó ní tọkẹ́ ẹgbàlá yẹn kò ní tọkẹ́ ẹgbàlá yẹn. náà sábà wò ó pé ẹ̀mí wa yááfì rẹ̀ tó sì náà wọ́n tún bá àlègbà torí pé sọ̀hábà kẹ́nẹ́ lọ́ba ní sọ̀lá àlè wàsálà ó ní ìyàwó òun ó ní látẹ̀rúdù yàdàlámìs bóyá tí wọ́n bá gba lẹ́sùn kìíní yẹn pé gbogbo ẹ̀ náà bá ti nẹ́wọ́ sí báyìí náà ní mọ́ dá lóhùn àwọn afáàní tí wọ́n pè kìnnáyà pé ìrìnrìn kùnrin àníwá ni ah báwo lọ́wọ́ ẹ sọ́wọ́ àfilẹ́wá ni ah òun náà sábẹ̀rẹ̀ sí ròyìn pé ó sì tún ní báwo ní báwo òun ẹ̀rù ń bà òun pé tóun bá tọ́ lóun fi lànà ibi tó bá rí bẹ́ẹ̀ tó bá lè fara dà á sódíyé gbà á ni pé ẹ̀yin náà tẹ́ bá wòye pé yóò túbá torí pé ẹni tó bá ti rìnrìn kùnrin náà tó bá ti túbá ọlọ́run ọba yóò ṣe àforíjì fún ọ̀sàbùrú kádáríjì torí pé ọlọ́run ọba ọba tí mo gba ìtúbà ẹrú ni. ìzákùnmọ́lá khairan láti ọ̀dọ̀ Saudi boutique láti ìlú Ṣakí a pín Muslim fún àwọn èèyàn àwa ní Yorùbá kan lẹ̀ lọ́wọ́ báyìí èdè lárúbáwá kan náà ń bẹ ńlẹ̀ èyí yòówù tá a bá fẹ́ ń bẹ̀ kàn mẹ́sẹ̀gì wa sórí láyìn wa zero eight one eighty seven ninety nine sixty one eighty nine zero eight one eighty seven ninety nine sixty one eighty nine. a sì kọrú èyí tá a fẹ́. ká kọrú èyí tá a fẹ́ síbẹ̀ a ní yorùbá kan ńlẹ̀ báyìí a ní èdè ìbò kan ńlẹ̀ a sì ní èdè lárúbáwá kan náà nílẹ̀ gbogbo èyí tá a bá ti fẹ́ bẹ̀ kásá mẹ́sẹ̀gì wa pé èmi lágbájá mo fẹ́ ro eléyìí báyìí láti bí báyìí láti bí báyìí so ah, ah, bẹ́ẹ̀ láì sàálà ọ̀nà ẹnìyẹn zero eight one eighty seven ninety nine sixty one eighty nine làá máa pè wá sí nígbà tá a ti ń kú olórí ètò ń láyìn ẹ ti sìn kalẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu a pàdé lọ́la insha بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آية تك تهدي بها من تشاء تقنور تهدي بها من تشاء يا ربي إن الهدى هداك آوايا